Hébérù orí karùn-ún. nítorí olúkúlùkù olórí àlùfáà tí a yàn nínú àwọn ènìyàn ni a fi jẹ fún àwọn ènìyàn ní ti ohun tí í ṣe ti Ọlọ́run kí ó lè máa mú ẹ̀bùn wá àti láti ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀ ẹni tí ó lè bá àwọn aláìmòye àti àwọn tí ó ti yapa kẹ́dùn nítorí a fi àìlera yí òun náà ká pẹ̀lú nítorí ìdí èyí ni ó sì ṣe yẹ bí ó ti ń ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ pẹ̀lú ni kí ó ṣe fún ara rẹ̀ kò sì sí ẹni tí ó gba ọlá yìí fún ara rẹ̀ bí kò ṣe ẹni tí a pè láti ọ̀dọ̀ Ọlọ́run wá gẹ́gẹ́ bí a ti pè Áárónì bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú kò sì ṣe ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà bí kò ṣe ẹni tí ó wí fún un pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ bí ó ti wí pẹ̀lú níbòmíràn pé. ìwọ ni àlùfáà títí láé nípa ẹsẹ̀ mẹ́kísédéèkì. ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rara àti omijé gbàdúrà tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú a sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ̀ rẹ̀ bí ó ti jẹ́ ọmọ nì síbẹ̀ ó kọ́ ìgbọràn nípa ohun tí ó jìyà bí a sì ti sọ ọ́ di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀ tí a yàn ní olórí àlùfáà láti ọ̀dọ̀ ọlọ́run wá nípa ẹsẹ̀ mẹkisédékì ní ti ẹni tí àwa ní ohun púpọ̀ láti sọ tí ó sì ṣòro láti túmọ̀ nítorí pé ẹ yigbì ní gbígbọ́ nítorí nígbà tí àkókò tó tí ó yẹ kí ẹ jẹ́ olùkọ́ ẹ tún wà ní ẹni tí ẹnìkan yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìníwàrà tí wọn kò sì fẹ́ oúnjẹ líle nítorí olúkúlùkù ẹni tí ń mu wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo nítorí ọmọ ọwọ́ ni ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó dàgbà àwọn ẹni nípa ìrírí tí wọ́n ń lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàrin rere àti búburú.